ṣàdúrà fún King Dr. Saheed Òṣùpá àdúrà yín ẹ ó ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí wọn kó túbọ̀ máa bà sí ju lọ lágbára àṣẹ lọ́wọ́ Ọlọ́run àjọkẹ́mi ó ṣe mo dúpẹ́ ọkọ mi ẹ kankan ò ní ṣe é fún mi Akbar alan wasaalan wa mọ̀lábà bíkùn salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa wa ẹ ṣe sórí ètò wa. iṣẹ́ kékeré kan mo fẹ́ bẹ̀yìn ẹ bá a sọ̀rọ̀ títí díẹ̀ bọ̀kẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ bá mi ṣàdá gbogbo tó lórí láìsí especially king dr saheed òṣùpá wọn wà pẹ̀lú wa right now báyìí mo fẹ́ kẹ́ bá mi ṣe àdúrà fún ojú ni wọ́n wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ ẹ bá mi ṣàdúrà fún ọkọ̀ ṣàdúrà fún tó lórí program náà. الشم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه. A dúpẹ́ fún Ọlọ́run Ọba alhamdulilayi. fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. ìgẹ̀ fún adébí wa muhammad sallallahu alayhi wa sallam. àlẹ́bí kí ọlọ́run fi ṣe last joker fún ṣe ìtọ́n. àlẹ́bí tó ṣe wípé lẹ́yìn rẹ̀ àlẹ́bí mi ò ní dé mọ́. àlẹ́bí tó ṣe wípé ọlọ́run ní the final book and the last testament. ìgẹ̀ ọlọ́run àti ọmọ ọba àlẹ́bí náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. àdúgbò wa àti àárẹ̀ ní orúkọ mana títí ìjọ kan yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan tá a bá ní láyé kankan ò ní wúlò ńbẹ̀ àfẹn tó bá jẹ́ mùsùlùmí àwa bẹ̀ lọ́wọ́ bá àlejò ọlá àìní má ṣe islam àwọn ọlọ́mọ ṣàdánwò fún wa. àmín mo kí akin dr saheed òṣùpá tí wọ́n bá rántí dáadáa a pàdé sheikh habibullah ní magodo níjọ́ tí à ń sọ pé gé lọ sílé kéwú tá a wá gbé bíbélì kan jáde tí jí bíbélì ti ń sọ wípé àní jésù ka àléfì bá ta sa áńkàrẹ́mi àmìró adánirọ́ọ̀sìnra nínú bíbélì. bí kí n dọ́tọ̀ sáré dọ̀sùn kan wá ní ah, ẹ jẹ́ bíbélì tí jésù ti lọ lé kéwì mo fẹ́ rí gangan that day i was given the task àwọn alhamdulilayi mo mo wá ti jáde fún wọn níbi tí jésù ti ń lọ lé kéwì tí wọ́n ti ń kọ ní alif tó dẹ̀ mọ́ tán tún kọ ní bá wọ́n wà surprise pé sóò jésù lọ lé kéwì lóòótọ́ àwọn abẹ ọlọ́run ọba tó fi hàn Dr. Saheed Òṣùpá ọba tó fi hàn ọlọ́mọ fi hàn ọlọ́mọ fi hàn pa o ọba tí ó ní kí wọ́n bá yín máa tàn lásìkò yìí ọlọ́mọ jẹ́ kí rana yóò wọ mi o. àìní má gbọ́ yín mọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún yín o. èyí tí ó lè wọ́n wá sọ pé ah, ta ló ń sọ̀rọ̀ yín jà ẹ̀gbọ́n àsìkò ẹ ti lọ ọlọ́mọdé òde báyìí láéláé o. ọ̀làlà ọ̀dọ́ ni ní ọlọ́mọṣà ìdá yín lágbà ọlọ́mọṣà ìdá yín lágbà tẹ́ dàgbà títí títẹ́ Dr. Sikiru Ayinde Barista lọ ìtí Sikiru Ayinde Barista tí ò dúró ṣe ọlọ́mọṣà ìjẹ́kẹ́ yìí ó ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀là ìwàta àwọn náà ọlọ́mọ gbà lọ́wọ́ yín ìsọ̀rọ̀ yín ọlọ́mọ gbà lọ́wọ́ yín ìgbọ́rọ̀ yín ọlọ́mọ insha Now, mo ní kẹ́ bá a sọ̀rọ̀ kékeré kan bí oṣù jí ìṣẹ́jú márùn-ún lọ. Kẹ́ bá a sáré sọ̀rọ̀ bí oṣù ìṣẹ́jú márùn-ún lọ. Bismillah. Alhamdulilayi mẹ ṣe tọrọ. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulilayi. Ah, Nẹ́tíwọ́ọ̀kì ò já gbádùn so there should be no more dramatization. Kò gbọ́dọ̀ sí drama network issue. A dúpẹ́ fún Ọlọ́run. Ah, Alhamdulilayi. Alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Alẹ́ mi ní. The life of a Muslim is always uh, a thing to think of or to think about. Hmm. The very first thing when Allah does a good thing or when a good thing is uh, happens to him, he thanks Allah. And when the other way around happens, you share suru, and that is the best for him. And is that life is not in a straight line but in zigzag form. tó bá lọ sókè yóò lọ sílẹ̀ tó bá lọ sókè yóò lọ sókè so ìmọ̀ èyí ni so gbogbo pàtọ́lọ́run máa ṣe dáadáa fún wa ká dúpẹ́ fọ́lọ́run ìgbà tí dáadáa kẹ́kẹ́ bá wá lé ká wá ṣe sùúrù àdẹ́bí ni òun náà ló sì dá ẹni pé Yorùbá sọ pé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n mo ń wo tọ́pìkì tí abẹ́trit lálẹ́ bóyá kébì náà kan rọra mẹ́nu bà díẹ̀ pé dáadáa tó wà níbi kéèyàn ọmọ ṣe ìtọrẹ àánú àbí bẹ́ẹ̀ kọ́ ni náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run sọ fún ànábì wa Muhammad nínú alukur'an kó tó di pé àwọn ọmọdé ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim masalu alladhina yunfikuna amwalahum fi sabilillahi kamasali habbatin ambatat sab'a sanabila fi kulli sunbulatin mi'atu habbatin. والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́ni mọ́tàlú lẹ́dínà yóò fi kú na àmúwálà òun fi ṣe bíi ńlá ọlọ́ni ẹ̀rí àpẹẹrẹ àwọn tí nínú èdè lárúbáwá tí lárúbáwá sọ pé àmúwál property ló ń jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ owó ó lè jẹ́ nǹkan ìní èèyàn gbogbo tó bá ṣáà ti ṣe fi ṣe jìyà sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ń ná nínú kẹ̀ẹ́ni ẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún kámọ́tàlẹ̀ habati ó gẹ́gẹ́ bí ẹni tó gbin àgbàdo ẹyọ kan. Hmm. nígbà tí kinní yẹn wá sábà àṣàrà ó wá yọ ó yọ ṣùkú àgbàdo méje ní torí àwọn tí ò gbọ́ Yorùbá lọ títí nu wa ọlọ́run fi nínú ẹ̀ṣùpọ̀ àgbàdo kankan àwa bá hundred grains ńbẹ̀ which means pé téèyàn bá ṣe dáadáa ẹyọkan wọ́n á kọ ládàá seven hundred fún ẹni ẹ ṣe ẹyọ bá ṣe kọ ládàá seven hundred fún ṣùgbọ́n àwọn àfáà àwọn àfáà wọ́n lẹ́ni tó bá kọ ládàá seven hundred fún ṣùgbọ́n ẹni tó jẹ́ pé wàbíyà ẹni tó jẹ́ pé ọlọ́run gan yọ́nú sí tọ́lọ́run fẹ́ràn ọlọ́run ni yóò máa sọ pé káwọn màlẹ́kọ̀ ọmọ kọ́ lọ pé ó ṣeṣẹ́ dáadáa tó pọ̀. níbo ni máa ń já àbìlẹ̀ asànà ti fáláwo aṣọ àmúsàlẹ̀ à bí ẹ̀ bá ṣe dáadáa ẹyọ kan ọlọ́run ni á fi mẹ́wàá á rọ́pò fún un. Allahu Akbar. Ó ròyìn Abubakri lọ́dí ara àní, ọlọ́run ní wà máa ní láàrin ìdáhù mi ní ìmọ̀tí tó ti sá. Ìlàbù ti kọ́ àwájì rọ́bì àlà. Wà lásà ó fà yàrùbọ̀. Wà lásà ó fà yàrùbọ̀. Ọlọ́run wọ́n máa ní láàrin ìdáhù mi ní ìmọ̀tí tó ti sá. Kò sí nínú àwọn sàábé tó ń ṣoore jẹ́ tí tó dàbí ẹni kò sí nínú wọn tí ń ṣoore tí ó dẹ̀ ń retí káwọn yẹn sọ pé jazakallahu khairan kò sínú wọn ilẹ̀ tí wọ́n wájú rabbil ala ìdí tí wọ́n fi ń ṣoore ni pé wọ́n fẹ́ rí ìyọ́nú ọlọ́run wọ́n fẹ́ wà àlìjẹ́nà ọlọ́run ní wọ́n làṣà òfà yà lọ ọlọ́run ní yẹn ọlọ́run àti wọ́n ṣe nírọ̀rùn fún wọn ó sì wọ́. níbo mi ọlọ́run fún àmọ́mọ́n àtọ́ wọ́tàkọ́ wọ́sọ̀ dákọ̀bìl husna fọ́sàmì yasiruhu lil yusra gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe dáadáa ọ̀nà kan dáadáa tó ń ṣe tó ń ṣe oore tó ń ṣe dáadáa sójú ọ̀nà tọ́lọ́ pọ́sọ̀ dákọ̀ bíi húsnà tó tó wá ń ṣe sọ́dákọ̀ dáadáa ọlọ́run fásánù yà sínú olùlì yìí sọ̀rọ̀ irú èèyàn bẹ́ẹ̀ á wà á jẹ́ ìgbésí ayé rẹ̀ kó rọ̀ lọ́rùn. aláhàbà tiẹ̀ a máa gé fọ̀ tó bá ṣe tó bá rọ ẹnìkan lọ́rùn ọlọ́run ó tún rọ náà lọ́rùn nígbà ìmòye eléyìí là ń bẹ ọlọ́run kí ọlọ́run kó mọ́ ṣàìgbà oore ibù nínú bíbélì ṣáájú kó tó di pé mo mú báàsì tí bíbélì ti jésù gan níbìkan ní matthew chapter twenty verse twenty three èpè ni jésù ń gbé gbogbo àwọn tó ń jẹ́ ìdámẹ́wàá ṣẹ́ tó ń gbé wọn ṣẹ́ matthew twenty twenty jésù ní ègbé ní fún ẹ̀yin akọ̀wé àti farisi alágàbàgebè nítorí pé ẹ̀yin san ìdámẹ́wàá mintin àti rúè àti anise ṣùgbọ́n ẹ wá fi èyí tó tóbi jù nínú òfin ẹ fi lẹ̀ àánú ìdájọ́ ìfẹ́ ìwọ̀n ilẹ̀ bá ṣe ẹ̀ bá fìyẹ́ lẹ̀ Allah. Verse forty one. Bíbélì ni Jésù jókòó tí àpótí ìṣúra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ wa ń san owó síbẹ̀. Jésù wá ní tálákà opó kan, ó wá san owó idẹ méjì. In the book of Mark chapter twelve verse forty one. Àwọn tálákà opó kan wá san owó idẹ méjì síbẹ̀. Jésù wá ní à ah, ṣé ẹ rí obìnrin tó sọ síbẹ̀ yìí o níláàsì yìí. Òun ni ládàá rẹ̀ pọ̀ jù torí pé nínú àìní rẹ̀ ló ti sọ síbẹ̀. Allah. So ìtumọ̀ ẹ̀ ẹ jẹ́ ká máa ṣètọrẹ àánú kò sí ẹni tí ò ní ọjọ́ àgbákò ń wájú o kò sí ẹni náà láyé anábì muhammad sallallahu alayhi wa sallam anábì fi ọmọ méje ó dẹ̀ fi ọwọ́ ara rẹ̀ gbé mẹ́fà sí ọlọ́run dẹ̀ sọ pé ọ̀rẹ́ mi. Allahu akbar kabir báyìí ọlọ́run ni kódà nígbà tí anábì sallallahu alayhi ó dìde lóru títí ẹsẹ̀ rẹ̀ wá wú níbi àjọ níbi tààjú ṣíṣe Aisha rọdí ọlá àníyà ó ní ah, àdébì fún ọlọ́ka máa tọ́ kọ́tẹ́mọ̀ mi zambika wà máa ta àkàrà ṣé bí àtẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ àti tí ó tún padà ṣẹ̀ ṣáájú ṣé bọ́lá wọn ti forí jì kí wàá ní wàhálà àdébì wàá ní tí ó fẹ́ kí n yá ìwé sọ́dọ̀ ọba mi. Hmm. Let me be grateful my God. So that is why in the life of a Muslim we should always be grateful. And that is why he taught us in the Quran. The first thing we have to say is Alhamdulillah, Rabbil Alameen. Who are you? Come on, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí wípé àkọ́kọ́, when there is life, there is hope. Lẹ́ni